mo bẹ Portable àsọmọ ọlọmọ ọmọ kékeré kó má tẹ̀rí sí kú kó fi ilẹ̀ tó tó bá lọ ọbẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sí òní dáa Portable hmm. bá gorí orí pẹpẹ ń bẹ tẹ́mi bá bẹ̀rẹ̀ sí lò tó bẹ̀rẹ̀ sí gbó bí ajá ṣé kò parí. tọ́ba ọ invite àwa sí ṣọ́ọ̀ṣì wọ́n invite wa a máa náwó ṣọ́ọ̀ṣì ọ̀dẹ̀ ń gbowó ẹlẹ́bọ ṣé ẹ wo ọ̀rọ̀ wọn ò nítumọ̀ ẹ má kíkan sọ̀rọ̀ jù ọ̀rọ̀ wọn ò nítumọ̀ bá a ṣe gbọ́ nìyẹn pé Tinubu ò ní wọlé tí Tinubu wọlé àwọn àtòjẹ́ kan wà tó ń fún wa tó yẹ pé ah, kò sẹ́ni tó daft nínú gbogbo àmọ́ ìlà ojú ti ṣí tí ó bá jẹ́ pé lóòótọ́ ni ẹni tẹ́ ẹ gbé dání tẹ́ ẹ mọ̀ pé ẹni tẹ́ ẹ gbé dání Jésù tá ẹ gbé dání tó bá jẹ́ pé lóòótọ́ lẹ mọ̀ fún ara yín pé ó ń jà ẹ ní láti dispute ẹ̀sìn kankan ẹ ní láti dispute olórin pé báyìí ni torí ọ̀nà tí mo fi sọ bẹ́ẹ̀ fún yín ni pé ẹ wo ìgbà tí ìyàwó mi fẹ́ ṣe bẹ́ẹ̀ dè ní ọdún ìpẹ́lú ọmọ mi ó fẹ́ ṣe bẹ́ẹ̀ dè ìyàwó mi lọ chọ́ọ̀chì náà kí ànẹ́sì nìyá mi kí ànẹ́sì nìyàwó mi ẹ ṣe lé ní bàbá mi mùsùlùmù ni họ́ínhọ́ín bàbá tóbi náà kírun jáwọ́ lọ bàbá tóbi bàbá mi bọ̀tò gbólógbò babaláwo ni ah, àwọn ọmọ papọ̀ ni àwọn òun gangan ló ń ṣiṣẹ́ yìí bàbá ìyá mi iṣẹ́ yìí ló ń ṣe. Hmm so mo wá pe alàgbà ṣọ́ọ̀ṣì wọn pé láàárọ̀ mo fẹ́ ṣe surprise fún ìyàwó mi o but ẹ máa wá ẹ máa bá gbàdúrà fún mo ṣe pa alàgbà ṣọ́ọ̀ṣì báwo làwọn èèyàn ṣe máa ronú bí kinní bẹ́ẹ̀ ni wọ́n máa sọ pé ẹ báwo ó dé ẹ̀yin invite àwa ilé ẹ̀yin invite àwa lẹ́bọ̀ àbí ẹ̀yin pè wá lẹ́lẹ́bọ̀. alàgbà ṣọ́ọ̀ṣì yẹn bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé àpọ̀lọ̀ ni mi. ta ni ọmọ pápẹ́ náà ni mí wọ́n mọ̀ fún ara wọn. so ilé ayé yìí ò lè torí irú àwọn yẹn lè mí bìlífù pé ìlàkàyè wọn ṣí ìlàkàyè wọn ṣí gbogbo èèyàn tẹ́ rò pé wòlíì àfa àbáláwo ọ̀pọ̀lọpọ̀ ìlàkàyè òṣì ó hmm. invite ẹ̀ ipe ẹ̀ máa bá ń gbàdúrà fún wọn ọmọ mi ọmọọṣẹ́ tí mo ṣe ó ní ọ̀nà tá a po ní kálukú bọ́ọ̀ náà ẹ máa sọ á ní ọ̀nà tá a po ní kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ìrìn àjò ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ayé ọdẹ níbi ọdẹ gbàdúrà ọ preach ọ ṣe everything wọn ò dì mí lọ́mù náà wọn ò gba ọkàn inú ọkàn báyìí ni ọlọ́run wá wà tá à ń sìn ẹ̀sìn wa tá à ń sìn ẹlòmíì dá lójú inú ọkọ inú ẹ̀ burú báyìí pé irúṣe ṣì ni èèyàn ò dáa báwo ni ẹ máa sọ pé kó lórin kan máa wọ ṣọ́ọ̀ṣì kí n tiwọn àwọn ọlọ́run tó dáa ni ìgbà tó ń sọ bẹ́ẹ̀ òṣùpá King Dr. Saheed òṣùpá lọ́dún fáàmì ní April twenty seven tààmù ní twenty twenty four yìí òun ló ṣe ń bọ̀ wá play fọ́dún fáàmì King Dr. Saheed òṣùpá fún muslim ní mọ́ṣáláṣí àwọn ní jẹnẹrétọ̀ mẹkánò ó fún àwọn oníṣọ́ọ̀ṣì ní mẹ̀kánù muslim dẹni a nílẹ̀ akáyẹ lòmí ò sí ṣẹ́rí bàbá yẹn tó ń sọ̀rọ̀ yẹn bóyá bíi ti um, ẹ mọ̀ pé ìrònú ìrònú ọ̀tọ̀ọ̀tọ̀ ìrònú tó wà nù ayé ẹ pè wọ́n ibi tẹ́ ti pè wọ́n yẹn máa sọ fún yàn tẹ́ bá ń bá tí muslim bá ń bá christian jà tàbí tó ń bá wa oníṣẹ̀ṣe jà báwo lẹ fẹ́ jèrè ọkàn wa ẹ máa dọ́gbọ́ pọ̀ ẹ máa tàn wá mọ́ra náà ní tẹ́ fi máa jèrè ọkàn wa náà àìtàn wá mọ́ra ẹ̀ lè jèrè ọkàn wa ìlànà wa ní wàtọ́ náà fẹ́ fi jèrè ọkàn ẹ má yẹ ká tanra wa jẹ èmi ò kà wọ́n kún èmi ò kà wọ́n kún ẹ tó lè jèrè ọkàn torí bá a wí àákú bá a wí ọ̀run là ń lọ èmi ò kà wọ́n kún ẹni tó lè jèrè ọkàn báwo lẹ́yìn máa ní kí Portable máa play báwo lẹ́yìn ní kí Pasuma máa play bọ̀ tí ẹ bá ní tẹ bá ní o tẹ bá ní wọn fẹ́ kúnjọ o wọn owó wọn ní ìdí owó nùjọ o tí Pasuma bá fún yín ló tí pàtó yìí bá fún yín lówó nùjọ ẹ gbà. àtọ̀jẹ́ burúkú ni kíní ìnà kọ́lọ̀ ń darí jiyàn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀ṣe yìí kọ́kọ́ la gbà àfi tọ́ra akọ̀ọ́nura lójú àtọ́ra wa jẹ ni. àrùn wa lójú ni ní ṣọ́ọ̀ṣì ń sìn ọ ti lo POS. wáì kí ló dé tà ń tọ́ra wa so ike ọ̀lẹ́ fẹ́ ṣe tẹ́ẹ̀ ní dáwó bó jẹ́ mọ́ṣáláṣí náà wọ́n á ní kẹ́ dáwó ọpẹ́ bó jẹ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ dáwó ọpẹ́ ẹ̀ mọ́lẹ̀ ẹ̀ ògo ẹ̀ ràwọ̀ ẹ̀ oríṣiríṣi so a ń ṣe múgùn so kàn máa máa jẹ́ kí àwọn èèyàn máa tọ́ bọ̀ nǹkan tí ò ní mínì lójú bọ̀ tó ọmọ olórin ayé yẹn àti alájẹ pàṣọmà tí àti portable tó bá fún yín lówó ẹ̀ sí church ọ̀rọ̀ tán sọ star stupid kò ní mímì wájú ọlọ́run kò ní kí èèyàn ṣẹ́tírí awá ṣọ́ọ̀ṣì oríṣiríṣi ọ̀dà tó wá ṣọ́ọ̀ṣì ó ṣó wá ṣọ́ọ̀ṣì àjẹ́ wá ṣọ́ọ̀ṣì èmèrè wá ṣọ́ọ̀ṣì ẹ̀ ṣe lé wọn jáde ẹ wá láti jèrè ọkàn ni so ọ̀rọ̀ tèmi ò ní pọ̀ lórí ọ̀rọ̀ wọn bí ìgbà tán mú wọn rí ẹ̀tẹ́lẹ̀ wọn palàpalàpa ni ọmọ ibi tán lọ so wọn fẹ́ máa fún wa ní wọn fún ọ̀pọ̀lọpọ̀ ní àdá òkú àdá wọn wá fún ọ ní gbódídí sán ẹni kéèyàn máa play ẹni kó lórin má wá sí ṣọ́ọ̀ṣì bọ̀ tó lórin yẹn bá fún yín lówó ẹ má gbà so olóòtú ẹ má ẹ̀ka arìn jìnnà àtànjẹ ni àtànjẹ náà fún wa ó ti yẹ yín òun ni Yorùbá tí mo sọ pé wọ́n fún wa ní ọ̀fúnyàn ló kú àdá wọ́n wá ní kó máa ṣan igbó dídí àwọn yẹn ò lè jèrè ọkàn yẹn sà so inú adùn ẹ̀rìn abó olóòtú àní dààmú ọwọ́ kan ò ní tẹ̀wá olóòtú ìdúró sí ìbẹ̀rù sífẹ́ tó gbódó mi ẹ má yẹ kán tàn wá jẹ bọ́lọ̀ ṣe rí nìyẹn. ṣé pípé ìtọ̀pẹ́ portable wá sí ṣọ́ọ̀ṣì ṣé kí gbogbo àwọn ọmọ ìjọ náà lè tẹ̀lé portable lọ́ máa kọrin ayé wa ṣe bó ṣe ń ṣe ni àbí kí portable lè gba kó lè rí gbàlà kó náà lè yí sí ọmọlúàbí kó máa ṣe gẹ́gẹ́ bí ọmọ ṣọ́ọ̀ṣì ìlànà yẹn pa ń pè wò níbẹ̀ gbogbo àkàn méjì ni ó ṣeé ṣe pé pé a máa á nípa ṣàgbéṣe náà tún ní í ṣe pẹ̀lú ẹ̀ pa kó portable tún lè kó gbogbo àwọn tó ń ba ṣé wọ́n ràn káàkiri orí títì kó lè kàn wá sí ṣọ́ọ̀ṣì kó lè gba Jésù ayé wọn ni àbí kí yé àwọn ti ṣọ́ọ̀ṣì lè tẹ̀lé pọ́tébù lọ. ẹ ṣe olóòtú àwọn èèyàn ń ṣe wọn ẹnu ń ṣe wọn ràn wọn ràn wọn ń ṣe wọn ràn wọn ràn ẹ mọ iye tó ti ń gbé lọ hmm. ó ń ṣe ibi tó dé oníkálukú sí láti jẹ́ èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni fẹ́ni tó bá láròjinlẹ̀ ẹ wo ọmọ Yínká Aláṣeyọrí ọkàn nìkan ní mo ro àròjinlẹ̀ lórí ayé mi o ó ro àròjinlẹ̀ fẹ́ni tó bá ní àròjinlẹ̀ tó bá ní wisdom tí làákàyè ṣí àwọn gangan fún ara wọn ó dà ń pé ọ̀rọ̀ bíbélì kan náà sọ ọ̀rọ̀ bíbélì náà sọ ó ní pé èèyàn ò ní pé òkú ni ènìyàn tí ò ní máa rántí bọ́ẹ̀ sọ̀rọ̀ yẹn ó ti yẹ so òkú ni kó èèyàn tí ò ní mọ̀ òkú ni fẹ́ni tí ò ní mọ̀ wọ́n sọ ìmọ̀nù kílé tán sọ ìmọ̀nù kí ló dé tán sọ ìmọ̀nù nínú ayé báwo ló lè máa kó ọmọ ọjọ́ wo ló fẹ́ tẹ̀lé ó fẹ́ kó yànkújọ ní bóyá ìwà ẹ̀ tó bá wá sínú ìjọ yẹn níjọ yẹn ẹ mọ yí ọ̀kọ̀lọ̀kọ̀ tó máa tẹ̀lé wá sínú ìjọ yẹn ẹ mọ yí ọ̀kọ̀lọ̀kọ̀ tó ò ní fẹ́ kó ònú ìjọ yẹn mọ́. wọ́n invite portable ọ̀ lárògìrẹ̀ ẹ mọ iye èrè ọkàn èèyàn tóun tún máa jí tó tún máa ṣe bó nínú ọ̀rọ̀ tó ń sọ yẹn náà mi ì support ẹ mi ì mọ́ rí mi ì rírí mi ì mọ́ I don't know him from Adam mi ì mọ́rí mi ì rí nínú ayé ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ ló ti compose orin mi ì rántí bóyá kọrin yẹn wọ́n ní kó o máa wá sí ṣọ́ọ̀ṣì ó ti sọ́dọ̀ orin onímọ̀ ọlọ́run lòun ẹ má lọ ọmọ ọlọ́run ní ṣọ́ọ̀ṣì ẹ̀yin kọ́ lẹ kírètì òun no ẹ má ẹ̀ka tán lọ́wọ́ jẹ́ náà àtọ̀gẹ́ làwọn bíbí yìí fún wa bọ̀ tó bá gbé pọ́tébù ni kọ́ sẹ́ǹdì owó sí wọn wọ́n á gba owó lọ́wọ́ pọ́tébù tọ́ba ọ̀ invite àwa sí ṣọ́ọ̀ṣì wọ́n invite wa ọmọ náà ṣọ́ọ̀ṣì ọ̀dẹ̀ ń gbowó ẹlẹ́bọ ẹ wo ọ̀rọ̀ wọn ò nítumọ̀ ẹ má kí kan sọ̀rọ̀ jù ọ̀rọ̀ wọn ò nítumọ̀ bá a ṣe gbọ́ nìyẹn pé Tinubu ò ní wọlé tí Tinubu wọlé àwọn àtọ́jẹ́ kan wà tó ń fún wa tó yẹ pé ah, kò sẹ́ni tó daft nínú gbogbo àmọ́ ìlà ojú ti ṣí ìrìn àjò tó ní kálukú rìnrìn ó yàtọ̀ sí gbogbo rọ́tà ń pa fúnra wa irọ́ ń parọ́ fúnrọ́ ni torí inú ayélayé ń gbé ọ̀rọ̀ ayé gangan ò yéra ẹ̀ inú ayélayé wà ọ̀rọ̀ ayé gangan ò yéra ẹ̀ ẹni tó wáyé ò ráyè náà ẹni tó ráyè ò dàmọ̀ ẹni tó dàmọ̀ sí mọ́ kọ́lọ́ má jà bá wọn dàmọ̀ so kọ́ má tàn wá jẹ gbogbo ìtàn sọ yẹn ọlọ́run ìdájọ́ anybody ìdájọ́ ò sí lọ́wọ́ anybody ọwọ́ arúgbó òkè nìdájọ́ wà ẹni tó ní ayé àti ọ̀run nìdájọ́ wà lọ́wọ́ ẹ̀ ṣeé ṣe kí pásítọ̀ fún ara ẹ̀ bọ́ kókó bọ́ sínú náà náà ọmọ tó kọrin ayé ìkó bọ́ sọ̀rùn rere ẹ má kàn tán ra wa jẹ́ bí ọba ṣe ń ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó ṣe ń ronú ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó ṣe ń hùwà ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tó máa wò ṣùṣùṣù báyìí á mú olórí burúkú asọ́dọ̀ lóríire so ṣé bàbá yẹn lẹ́fẹ́ bá lẹ́fẹ́ bá pray o lẹ́fẹ́ bá ṣe ìrìn àjò ayé ìbòye fẹ́ ṣe kọ́ má tàn wá jẹ o ó ti yé ojú ti là kò sí pé a lè pe olórin kankan síbì kankan bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan wáì tí King Dr. Saheed Òṣùpá yìí fún àwọn Christian ní mọ́ṣáláṣí Muslim dẹ̀ ni ó fún àwọn mọ́ṣáláṣí náà ní àwọn ní jẹnẹrétọ̀ ní mẹkánò ó dẹ̀ fún àwọn ní mọ́ṣáláṣí náà so ẹ má ẹ ká máa tanra wa jẹ ibi tí ilé ayé yìí wà yìí ó ti kọjá arọ ó ti kọjá ká máa purọ́ tanra wa jẹ ojú ti là tó bá wá sí ṣọ́ọ̀ṣì kínní kan á ṣe ẹ̀yin lọ́lọ́run tó dáa ni so inú á dùn ẹ̀rìn á bọ́ ọkàn á balẹ̀ à ní dààmú olóòtú. àmì o àmì àmì àmì bàbá. ilé mi láti máa ń bàbọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tó wá pín báyìí tí pọ́tẹ́bù bá máa kọnu ní ṣọ́ọ̀ṣì lóru ìbùdókòsí yẹn ṣé orin tó ń kọ yẹn náà ló máa kọ ní àbóni ṣọ́ọ̀ṣì máa lọ́kọ́ fún wọn níbẹ̀ ìbẹ̀rù tó kù sí ní ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́ bá ṣe mọ̀ kò ṣe olórin ẹ̀mí kò ṣe orin ẹ̀sìn ló ń kọ àwọn olóyìnbó ní secular music secular music ṣé secular music yẹn náà ló kọ́ akọ fún wọn nínú ìjọ ni. ẹ ṣe gan ìgbà tí òṣùpá king dr saheed òṣùpá pẹ̀lú sílò jọ pàdé níbì kan saheed òṣùpá kọ orin christian hmm, kí wàá ní lọ́tà ń pa tanra wa kí ló dé fún ààrẹ ó mọ̀ yín compose orin mi ìmọ̀rí sẹ̀ mò ń sọ mi ìmọ̀rí king doctor saheed òṣùpá ó kọrin christian. oyinbo talent ni oyinbo àtẹyẹ. kò dìgbà tẹ́ báyìí sọ pé àìsàn fẹ́ máa ń hmm, nínú ọdún fáàmì kan tó ṣe ní two thousand and ten orí stage ló ti compose orin inú lady tí mo ti fi two thousand and ten inú lady tí mo ti fi king doctor saheed òṣùpá tí mo ti fi hàn jẹ babalájí àfiwàgbóye King Saheed Òṣùpá sọ nígbà tí bàbá máa gbé máìkì mọ́ ẹni kí ló wí ó ní ìyárí inú ṣébi ilẹ̀ ríkà ilédì yẹn kẹ̀dẹ̀rẹ̀ tí mo ti fi jẹ́ yẹn ilédì ìyárí inú ṣẹ̀ṣẹ̀ òdua ó dẹ̀ gbé máìkì ó dẹ̀ ní ìyárí inú ṣébi ilẹ̀ ríkà gbogbo ẹni bá ń ṣe eré ọlọ́run mọ̀ ẹ wo bóyá sọ́dọ̀rin àwọn náà ò kúrì náà inú ṣọ́ọ̀ṣì ló ń lọ bóyá máa tún pèrò sínú ṣọ́ọ̀ṣì yẹn ló máa wá èmi mọ̀ torí ẹ pé Portable fẹ́ play ní ṣọ́ọ̀ṣì yẹn ẹ mọ iye èrò tó máa wọlé ṣọ́ọ̀ṣì yẹn jọ yẹn ó yẹ pé alàgbà yẹn gan fúnra rẹ̀ olùhùn náà ní foresight gbogbo ni. Ah, ah! tí ó bá ní foresight kò ní ro nǹkan tó rò náà Pasuma àti Portable. ọ̀tẹ̀ tí ìṣègùn ọ̀sẹ̀ ìròyìn ti ń lọ káàkiri. ìròyìn ti ń lọ káàkiri yẹ wò náà ṣáàriwo ọjà máa pa àbọ̀ lọ́jà ni ariwo ọjà onípa àbọ̀ lọ́jà gbogbo èyí tó ń bá kiri yẹn hmm. ariwo ọjà hmm. kò lè pa bàbọ̀ lọ́jà ọkọ̀ máa pariwo náà ni ọjà á máa kún so ìlàkà èlò ń sílẹ̀ ẹni tó pè àwọn tó ń mú ẹni yẹn tó fẹ́ máa dá sí tó fẹ́ máa dádàkú dálẹ̀ àwọn ènìyàn ọlọ́run nìyẹn ẹ̀mẹ́ẹ̀ka wulẹ̀ rẹ̀ bóyá ọjọ́ tiẹ̀ dẹ̀ ń kú tẹ́lẹ̀ jùjọ wọn lọ àwọn náà wọ́n ṣe ìṣèrìn àjò ayé wọn. pé tó gbọ́ yẹn tó pe pàṣọ àti àti eh, eh, eh, Portable sí ìjọ túbọ̀ kù sí ẹni kò yẹ fún àyà nìyẹn. no ee mọ̀ pé ṣe ti rí ẹni tó bá nílà káyè pàṣọ máa má sọ kinní kan fún yàn mo ṣe wà mí ṣe fáǹsì pàṣọ hmm. gbogbo everything tẹ́ bá odp mi sìn èmi àtòṣùpá lè máa rí bẹ́ẹ̀ mi ṣe fáǹsì pàṣọ mi ṣe fáṣí possible ṣùgbọ́n gbà tó gbé pàtó tó kàn dí tí pàtó kàn dí máìkì báyìí pé ọ ọ Ajíbọ́lá lélẹ̀ gbogbo bẹ́ẹ̀ máa dín wọn nílé ayé níbẹ̀ so ẹ mẹ́rin kan máa tán náà wá jẹ́ náà. àbẹ̀wò kọ́ ẹ pé ìta làwọn ọmọ òjòkó máa rọjò yìí ah, ah. àwọn òjò tó bá pọ́kọ́ gẹ́lẹ́. so kọ́ máa ẹ̀ka máa tán ara wa jẹ bó ṣe wà nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ á fẹ́ wá sí ṣọ́ọ̀ṣì yẹn o hmm. but ìrònú ti. Mm ìbejì méjì tó jáde inú ọjọ́ kan náà ìrònú wọn ò lè papọ̀ ìlàkàyè wọn ò lè papọ̀ ṣó ti yé ń sìn bẹ́ẹ̀ lọ̀rọ̀ bọ́ọ̀lẹ̀ lọ̀rọ̀ tó wà ń lẹ̀ ṣe rí ṣùgbọ́n fún ẹni tó pè wọ́n yẹn kóun ṣí làkàyè ẹ̀ lẹ̀ ẹ ṣé mo dúpẹ́ káàkiri àgbáyé gbogbo ojú tó ń wò mí ojú yín ò ní fọ́ etí yín ò ní di ikú gbọ̀ngbọ̀n yín ò ní pagbá òfò ò ní ṣomi ògì òfò ò ní ṣe wá àti wá wọnú ọdún tuntun lọ o kọ́dún yìí tó parí ànímọ̀kòrò ayọ̀ ayọ̀ la máa fi parí ẹ̀ orí òpin ọdún la máa rí ànírídàmú òpin ọdún àníríṣòro òpin ọdún ìjì burúkú tó ń fẹ́ lópin ọdún ò ní kọlù wá ayọ̀ la máa rí lópin ọdún orúkọ mi ò tí ì yí padà high chief doctor alabashitu di apẹ̀nà fìlúpẹ̀jù land aka olúmọkò wọn kìnìún fọmọ ẹ̀ ṣeré nọ́mbà mi ò yí padà 080 23 43 26 15 nígbà kan sí 080 23 four three two six one five ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé bàbá àmọ́ bá a máa rí yín bá ẹ ṣé.